أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا قالوا أنؤمن يؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمد يردهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين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 atọrọ kẹ́ àti gẹ̀ fún anagba Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará ilé àti àwọn sọ̀hábà rẹ̀ abẹ́lọ́ọ̀bà subhana wọ́n mọ́sá ṣe àlékún àgbọ́yé àti ìmọ̀nà fún ẹnìkọ̀ọ̀kan wa inṣàlá a tẹ̀síwájú pẹ̀lú tafsir al-Qur'an al-Karim. Al níbi tí ọlọ́wọ́ bá olówó wa subhanahu wa ta'ala tó ti ń ṣàlàyé fún wa nípa àwọn almunafikun àwọn tí wọ́n jẹ́ alágàbàǹgebè ní inú ẹ̀sìn tọ́lọ́wọ́ bá ń tú àṣírí wọn fún anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti mú àyà bíi mẹ́ta àti àkọ́kọ́ níbi tọ́lọ́wọ́ bá ti sọ pé wa minan nas man yaqulu amanna billah. وباليوم الآخر وما هم بمؤمنين ọlọ́ba ní ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa sọ pé àwọn àgbà ọlọ́wọ́n bá gbọ́ àwọn adájọ́ ìdúdẹ alkiyama gbọ́ wa ma hum bi mu'minin wọn kì í ṣe olùgbàgbé òdodo. yukhadi'una Allaha walladhina amanu wọ́n ń tan ọlọ́run ọba jẹ nínú èrò tiwọn àti àwọn olùgbàgbé òdodo wa ma yakhda'una illa anfusahum wa wọn ò tẹ́ nìkan kan jẹ tayọ ẹ̀mí wọn bó ti ẹ̀jẹ̀ pé wọn ò mà ọlọ́ba ní fíyè kó lóbi mẹ́rọ̀d ọlọ́ba ní àìsàn ń bẹ nínú ẹ̀mí wọn fàzáàdà ọmọlọ́ọ̀hún mẹ́rọ̀dọ̀ ọlọ́wọ́ bá wá ṣe àlékún àìsàn tí ń bẹ lẹ́mí wọn wọ́lẹ́hùn àgáàbùn àlímọ́hùn bìmọ̀kánù yẹ̀kùnrin ọlọ́ba ní ìyá ẹlẹ́tẹ̀ẹ́ lórí yóò máa jẹ́ tiwọn látara bí wọ́n ṣe jẹ́ òpùrọ́ ẹni tí wọ́n ò jẹ́ tí wọ́n ń sọ pé àwọn jẹ́ ọlọ́ba ni wáyé dáa kí ilẹ̀ lẹ́wọ̀n nínú òròyìn wọn náà ni pé tẹ́ ẹ bá ń sọ fún wọn pé la tufsidu fil ard ẹ má balẹ̀ jẹ́ máa qalu innama nahnu muslihun wọ́n máa sọ pé ẹni tó ń túnlẹ̀ ọlọ́run bá ṣe làwa ọlọ́ba ni alá ìwà ànábì kíyèsí ọ̀rọ̀ wọn ẹ̀yin mùmíní ẹ kíyèsí ìsẹ̀mí wọn innahum umul mufsidun ọlọ́run àwọn gẹ́gẹ́ lòbí lẹ̀ jẹ́ walakin la yash'urun ṣùgbọ́n wọn máa ọlọ́ọ̀bá ni wáyìdá kíìlà láhùn ámẹ́nu kama ámẹ́nà nẹ́ẹ̀sì kọ́ọ̀lù ànúmínú kama ámẹ́nà sùfà ẹgbẹ́ nínú àwọn àyàtà àti kánú yìí ọlọ́ọ̀bá júwe fún wa kí ni ṣe sí àwọn mọ̀nàfíkún àwọn sọ̀bẹ́sẹ̀lú ibi tá a dé òun náà ni àyà ọlọ́run bá àyà thirteen tó sọ pé wáyìdá kíìlà láhùn ámínú kama ámẹ́nà nẹ́ẹ̀sì kọ́ọ̀lù أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون ọlọ́dúnú òyìn àmọ̀náfíkì náà ni pé tẹ́ ẹ bá ń sọ fún wa tí wọ́n bá sọ fún wa pé àmínú kama amana nas ẹgbà ọlọ́run ọba gbọ́ ẹni gbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe gbàgbọ́ gbogbo àwọn afọ́nimọ̀ tafsir wọ́n sọ láàyè pé anas fi adil aya umu sahaba tí wọ́n bá sọ fún wa pé ẹ̀yin náà gbọ́ lọ́wọ́ wa gbọ́ báwọn sọ̀hábà anábì wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́ lọ́wọ́ gbọ́ qalu anu'minu kama amana sufaha wọn a máa fèsì pé ṣé náà gbàgbọ́ báwọn afọ́nú àwọn òpònú bí wọ́n ṣe gbàgbọ́ àwọn tí wọ́n ń rí fáànsì gẹ́gẹ́ bí òpònú ń bí wọn làwọn sọ̀hábà anábì wa muhammad sallallahu alayhi wa sallam ridwanullahi alayhim wa anábì tẹ́tí kíyèsí tí mo fẹ́ sọ innahum umu sufaha àwọn làfọ́nú àwọn lòpọ̀nú walakin la ya'lamun ṣùgbọ́n wọn ma ẹ rí pé ẹ̀kọ́ tó ń bẹ níbi onípẹ́ àwọn mọ̀nàfìkì nínú ṣèṣin wọn òun náà nìkan máa ń fi ọ̀rọ̀ bànújẹ́ ránṣẹ́ sáwọn tó bá ń ṣe tọ́lọ́hún ṣíṣe mọ̀nàfìkì nìyẹn kó jẹ́ pé yóò máa sọ̀rọ̀ tí ó dáa ọ̀rọ̀ kò bá kùn gbé ó máa sọ. So àwọn táwọn dúró ti t'Ọlọ́hun tí wọ́n dúró ti t'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí làwọn mọ̀nàfíkì pé wọn wọ́n pé wọ́n ní sọfàhà àwọn afọ́nú àwọn tí wọn mọ tí wọ́n ń ṣe nínú alukuranul karim ọlọ́ba ń sàlàyé fún wa pé la tubla'unna fi amwalikum wa anfusikum. la tubla'unna fi amwalikum wa anfusikum wa la tasma'un. ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور ọlọ́ba ńlá tó bila òun nàfi amwalikum wa anfusikum ọlọ́ni àmọ̀ ẹ̀dá yín wò àní sáláì mọ̀ ẹ̀dá yín wò fi amwalikum wa anfusikum lórí dúkìá yín àmọ̀ mi yín wò ẹni tí ó pọ̀ tó bá yóò tún lọlẹ̀ tí ò ní pọ̀ mọ́ gẹ́gẹ́ nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ṣe ṣàlàyé ànábi la tazalu al-bala'u mumin fi nafsihi wa mali hatta yalqa wa ma min khatiya ọlọ́run ní yé máa mímú mi níwò lórí ẹ̀mí ara ẹ̀ àti lórí dúkìá rẹ̀ wà áhìlìhì àti lórí àwọn fámìlì rẹ̀ ọlọ́run ní sáláì má máa yọ sí tó jẹ́ pé nǹkan tí ò lérò yóò sì máa yọjú lọ́ra ọmọ tí ó máa kó sí wàhálà ẹni tí ò lérò yóò máa yọjú nínú dúkìá yóò máa kó sí wàhálà lórí ẹ̀mí tiẹ̀ gan anami hatta yalqa débi pé ìgbà bá fẹ́ pàdé ọlọ́run má alayhi min khatiya tí ò ní lẹ́ṣẹ̀ kankan mọ́ ọlọ́mọ yẹn látó bila ọ̀nà fi àmúwálíkùn wà ànfọ̀sìkùn a máa mì yín wò a máa dán yín wò lórí àlámẹ̀rí ara yín àti lórí àti lórí dúkìá yín ìkànnì àwọn ọmọ ìyáálé níjọ́ mẹ́ta ó ń ṣàlàyé fún pé àìsàn tó ń ṣe màmá òun wọ́n ti wà lórí ẹ̀ díẹ̀ ó tóbi oṣù bíi mẹ́ta mẹ́rin wọ́n ní ọwọ́ tó tún yọ nísìnyí ni pé ní clinic náà wà gbogbo orí wọn ti retán ilé pé ó fìtínà lélẹ́yìn fún mùsùlùmí anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó ní man yuridillahu bihi khairan yusib minhu kò túmọ̀ àsìkò ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ tí yẹn bá ṣàkíyèsí kí ló fà á tó jẹ́ pé táwọn bá fà rẹ̀ yọrí lọ́pọ̀lọpọ̀ gbà ṣe é sí ní. nígbà àwọn tó ń jó onímọ̀ tí wọ́n ló kọ tí wọ́n ṣe pàtàkì ọlọ́run máa dán àwọn ọlọ́run máa ń ṣe léyìí láti fi láti fi fún yàn lálékún ẹ̀san ni àyè wa tọrọ rẹ o kẹlẹ́ máa ah, ọ̀dà ìwọ lọ́hùn tó bá yẹ kí gbogbo nǹkan mi tán láyé kí n sáwà àlùjẹ́ náà aláìmọ̀kan ni wọ́n sọ fáwọn ẹran ló mọ̀ dán o màálù ṣáìd ọlọ́ba ni wala tasma'unna mina alladhina utul kitaba min qablikum wa mina alladhina ashraku adhan kathira ọlọ́ba ni ẹ wà á máa gbọ́ lọ́dọ̀ àwọn alul kitab àtàwọn ọ̀sẹ̀ bọ́ adhan kathira àwọn ọ̀rọ̀ tí yẹn máa ń gbọ́ tí níyàn máa bàjẹ́ ọlọ́ni wa in tasbiru tẹ́ bá lè mú sùúrù wa tattaqu tẹ́sí lè páyọ̀ ọlọ́run tẹ́ pé tí wọ́n sọ yẹn tí ò bá ti ṣe adínàgbè òkun yín láti tẹ̀lé tọ́lọ́ ọlọ́ba ní tẹ́ bá ṣe léyìí eléyìí ni ó máa pọ̀tré yín gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó mú òfin ọlọ́run òun nínú sísẹ́ àwọn mọ̀náfìkì ó náà ní máa sọ ọ̀rọ̀ ìbànújẹ́ ká wọn lànà gba muhammad sallallahu alayhi wa sallam ó ń ti ogun bọ̀ bó ṣe wá ń ti ogun bọ̀ ìkànnà mùnáfíkì wá ń sọ̀rọ̀ ó ní ma ra'aytu mithla qurra'ina awla àwọn tó ń pera wọn láwọn sàábẹ̀ yìí gan mi ò fẹ́ ríru wọn rí ó ní argobo nẹ́ẹ̀sì bòtónà ikùn wọn àwọn oníkùn dásì ni wọn tẹ́ bá gbóúnjẹ kalẹ̀ báyìí wọ́n lè fẹ́ jẹ dodo oúnjẹ ayé tán wọ́n ní bákan náà ó ní wa ajbanu nas inda liqa tábà tún wá pàdé àwọn ọ̀tẹ́ ẹ̀sìn odò sí ni wọ́n bẹ́ ṣe wọ́n o wọ́n kà pọ̀n wọ́n kà máa ń sùn rárá máàná bì ni o ìkànnà ọ̀sán abánibà muhammad sallallahu alayhi wa sallam wa gbọ́rọ̀ ẹ̀ ó ní wallah mo fọlọ́n búra anta munafik munafik ni o tó bá ọ̀sán abánibà muhammad sallallahu alayhi wa sallam wọ́n yẹ ṣùgbọ́n torí pé ó fẹ́ sọ̀rọ̀ bànújẹ́ fẹ́ sọ sí wọn. lóye gbé pé láyé anábìwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fi tí wọ́n bá anábì lò pẹ̀lú àìlẹ́kọ̀ọ́ ẹ̀rí pa àwọn sọ̀hábà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n tètè máa ń lẹ̀ wọ́n máa ń ní fàák ẹ̀wọ̀ dólókòwò yìí sẹ́rọ̀ nígbà tó wá sọ anábì sallallahu alayhi wa sallam tánábì orí táwọn ẹbí pín yìí kò kò pín torí kò kò rán kán pọ́n tiẹ̀ dún wájú ọlọ́run jọ ó sọ báyìí bá nàbí sallallahu alaihi wasallam ó ṣe wá gbélé yìí wọn ni Umar radiyallahu anhu òkè ló sọ wọn ni ya Rasulullah da'ani adribu unuqa adal munafik fìmí ilẹ̀ jẹ́ kí n lọ bẹ́ orí munafiki arábìnrin filẹ̀ nínú àkọọ́lẹ̀ mi àná mi la'allahu an yakuna yusalli bó ṣe wà yẹn ó ṣeéṣe kó máa kírun tó bá sì ń kírun tábà wá para wa tá a jọ ń kírun kí làwọn yóò máa sọ àwọn onímọ̀ pé ó kàn ń bá wa kírun ni ó fojú jọ wá ní ìsọ̀rẹ́ wa ẹgbẹ́ láyé ànábì sallallahu alaihi wasallam gbogbo tí ó ba ànábì gan nu jẹ́ ọ̀nà ni wọ́n máa ń ṣe ẹ̀wọ̀n kí sọ̀tul ifk hadisatul ifk ìṣẹ̀lẹ̀ pé wọ́n ní ìyàwó ànábì wa muhammad sallallahu alaihi wasallam ti ṣe aisha kó zina àwọn mọ̀nàfíkì ni wọ́n wà lábẹ́ ìṣẹ̀lẹ̀ yẹn pé àwọn sàfẹ́ ba personality anabiwa Muhammad sallallahu alaihi wa sallam àwọn fẹ́ bàjẹ́ wọ́n sọ pé náà ṣe sí wọn náà ni wọ́n máa lé orúkọ tí ò dáa wọ́n máa lẹ́ máa wọn olùgbàdo òdòdó wọ́n fi wáyé dà kí ilẹ̀ lẹ́hùn aminu kàmá amẹ́nẹ̀ nọ́ọ̀sì tẹ́ bá sọ fún wọn pé ẹ gbọ́ lọ́wọ́n bá gbọ́ gẹ́gẹ́ àwọn sábà ṣe gbọ́ lọ́wọ́n gbọ́ kọ́ọ̀lù ànúmínú kàmá amẹ́nẹ̀ sọ̀fà wọ́n sì káwọn náà gbàgbọ́ táwọn òpònú ṣe gbàgbọ́ ni lọ́dọ̀ tí wọ́n àwọn sábà làwọn òpònú ọlọ́ba ni àlà ìwà anábì kí o sọ̀rọ̀ wọn kí o sọ̀rọ̀ wọn nífura innahum umu sufaha àwọn lafọ́nú walakin la ya'lamun ọlọ́run sùnmọ́ wọn ma afaada abdulrahman ibn nasir saadi wọn ni idha qila lil munafiqin aminu kama amana nas ntọ́lọ́ba ń sọ mí ni pé tí wọ́n sọ ọmọ náà pé ẹ gbàgbọ́ gẹ́gẹ́ báwọn èèyàn ṣe gbàgbọ́ ayé ka ìmánì sọ̀hábà gẹ́gẹ́ báwọn sábẹ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n ṣe gbàgbọ́ wa wal ìmán bilqalbi wal lisan. òun náà ni kéèyàn ó ní gbàgbọ́ bilqalbi kí gbàgbọ́ ó kọ́kọ́ wà nínú ọkàn èèyàn wal lisan kó tó wà lórí ahọ́n qalu bizami imul batil àwọn àmà sọ nínú èrò tiwọn ànómìnú kama amana sufaha sí káwọn náà gbàgbọ́ gẹ́gẹ́ báwọn afọ́nú àwọn apọ̀dá ṣe gbàgbọ́ ni àwọn sábẹ́ ni wọ́n bá mi yẹn nọ́mbà mi yẹn àfáàní kọ̀báhà ọmọlọ kọ́lọ̀ kó máa sàkọ̀ wọn asọ̀háàbà àwọn sábẹ́ ni wọ́n gbà lérò lè záàmìhìm tó pé àwọn gbà wípé anna sáfàáhùm àwùjàbàláhùm alìmẹ́n wàtẹ́rkìl àwùtọ́n pété kì bá ṣe kó àwọn sábẹ́ gọ̀ ni bóun ni wọ́n ṣe fi mọ́ kálẹ̀ wá sí Mádínà ẹlòmíín bẹ tó ti làákùn láàká. La nínú wọn tẹ́gbẹ́jọ́ tó ń bọ̀ wá sí Madina kò fi nǹkan kan kalẹ̀ ẹ tún àwọn àwọn onífin ọlọ́run èèwọ̀ tí wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n bá parí hajj tán nínú sunna anabi sallallahu alaihi ni pé muhajir kankan ò tún gbọdọ̀ ṣẹ́kù sílùú muhajir tán ti lọ Madina wọn ò tún gbọdọ̀ ṣẹ́kù sílùú Mẹ́kà lẹ́yìn iṣẹ́ hajj lẹ́yìn ọjọ́ mẹ́ta torí pé wọ́n ti fi nǹkan yẹn lẹ̀ fọlọ́run tọ́lọ́ ọba subhanahu wa ta'ala fi describe wọn ní as-sabiquna al-awwalun àwọn tọ́lọ́ ọba pè ní èèyàn pàtàkì ẹ wọ́n bá mọ̀nàfíkì ṣe ń describe wọn as-sabiquna al-awwalun min al-muhajirina wal-ansar walladhina taba'uhum bi ihsan radiyallahu anhum wa radu an ọlọ́ba ní àwọn ẹni àkọ́kọ́ àwọn ẹni tí wọ́n ti gbáwájú nínú ṣọ́ olóore min al-muhajirin àwọn ọlọ́wọ́ náà kọ́kọ́ dákọ́ àwọn muhajirun hmm. àwọn sọ̀rọ̀ ti ga sọ pé wọ́n wá ń lérò pé tí ó rí tí ì bá ṣe pórí àwọn sọ̀hábà ò pé báwo ló ń kálukú ṣe ń fi ìlú ẹlẹ́wàá jókòó tà náà bí ìdílé wọn kàtí ó sì kankan. ìlọ́wọ́ bá fi sọ ìlà bá fi sọ àlàyé pé ìtọ́gbà lérò nìyẹn pé wà mọ́ àdáàtì kò fàárọ̀ pé tí kì í bá ṣe pé wọ́n gọ̀ ni kí ló fà á tán àwọn tí wọ́n ti jẹ́ ọ̀rẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló fà á tó jẹ́ pé àwọn kèfèrí tó jẹ́ pé ní ẹ̀sìn kan náà lẹ́wà wọ́n ti jọ dọ̀tá ẹ lọ gba ẹ̀sìn ẹ lọ gba ẹ̀sìn bẹ́ẹ̀ ló dé ẹ fi wá mú àwọn ọmọ àyà yẹn fi padà mú wọn lọ́tà ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ pẹ̀lú kíso tó ṣẹlẹ̀ inú kíso Hatib ibn Abi Balta'a wọn lànà ibà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tánabi fẹ́ lọ fati Makkah tọ́lọ́ fẹ́ gba Makkah fanabi inú àdó àtànabi ṣe pé Allahumma ammi alayhim umurana ìwọ ọlọ́run mọ́sà fọ́ wọn lójú nípa dodo plans wọn má jẹ́ ká mọ̀ kankan bẹ́ẹ̀ hati mu yiwu wa ma na ọsọ aba anabi wa muhammad sallallahu alaihi wa sallam ni ló ń bá gbé lẹ́tà ó bá kọ́ sáwọn fámìlì ẹ̀ maka anabi wa ara ali àti zubair àti tolha ọlọ́wọ́ á fi ọ̀rọ̀ yẹn hàn anabi wa muhammad sallallahu alaihi wa sallam àti zubair àti tolha àti ali wọ́n sábà pàdé obìnrin tọkùnrin yìí fi lẹ́tà náà sọ̀hábí yìí ni ó nígbà tí wọ́n pàdé ẹ̀ láti cut it short wọ́n gba lẹ́tà tó kọ ránṣẹ́ fáwọn fámìlì ẹ̀ táwọn ń bẹ ní Mẹ́kà wọ́n dọ̀ wá fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi wa ni tó kọ síbẹ̀ anabi ni ìrọ̀ hatim kí ló fà tó ṣẹlẹ̀ wọ́n ṣàlàyé ni ìwọ anabi ń fọlọ́ ń búra kìí ṣe ti nifak kìí ṣe kófò àwọn fámìlì òun tó ń bẹ ní Mẹ́kà lòun fẹ́ protect tó ti bẹ́ẹ̀ náà wọ́n ní kan náà sọ abasugu ya Rasulullah da'ani adribu unuqa adal munafik ìwà anabi munafik lele wọn ni umar ló sọ bẹ́ẹ̀ jẹ́ ká gbọrun ẹ anabi ya umar la tadri la'alla allah tala ala ali badrin faqal imalu ma shi'tum faqad ghafartu lakum. arábìnrin wa umar sóò mà pọ́lọ́ ọba subhanahu wa ta'ala ó ti sọ fún ara badiri pé ẹ máa ṣe tó wù yín mo ti forí wọ́n ní gulaamu hatim ọmọ ọ̀dọ́ rẹ̀ wá ó ní ya rasulallah wallah la yadkhulu hatim aljanna ìwà ànábì hatim wọ́n yóò lè wà aljanna o torí bó ṣe ń treat mi ò dáa ànábì ní innahu min ahli aljanna hatim yẹn ọmọ aljanna hatim yẹn kí lóò pé ọmọ aljanna radiyallahu ta'ala anhu hatim ibn abi balta'a inú wẹ́ẹ́lù níbẹ̀ ó ní pé àwọn sọ́ọ́bà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìgbà táwọn ànábì wa rí lára ẹ̀ pé n tó ti torí ẹ̀ ṣe kì í ṣe nefak kì í ṣe kófò ọlọ́ba wa sáyà kalẹ̀ yá ayyuhal ladhina amanu la tattakhidhu aduwwi wa aduwwakum awliya'a tulquna ilayhim bil mawadda. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق ọlọ́ba ni yá ayọ́ alladhina amanu ẹ̀yin gbàdúrà la tattakhidu àdúwì wà aduwwakum awliya àwọn ọ̀tá èmi ọlọ́run tí wọ́n tún jọ́ta fẹ́yìn náà ẹ̀ mọ̀ mú wa lọ́rẹ̀ tulquna ilayhim bil mawaddati tẹ́ẹ̀tún wa máa fi ìfẹ́ tẹ́ẹ̀ máa fi hàn sí wọn. eléyìí táwọn sọ̀hábà ṣe tí wọ́n fi àwọn ẹbí wọn lẹ̀ tí wọ́n fi àwọn ará wọn lẹ̀ nígbà táwọn ẹbí àtàrà ẹ̀ ti kọ́tọ́ lọ́hùn àwọn mọ̀nàfíkì fún wọn bú wọn. wà mu'adati al-kuffar ó ní wàhálà àkìlọ̀ indahum àwọn gbà pé làákàyè lọ́dọ̀ tàwọn dídò dhalik ìdàkejì táwọn sábẹ́ ṣe yìí ló yẹ kàn ṣe. fanasabuhum ila safa wọ́n wá fi àwọn sábẹ́ tì sí àgọ̀ wá fi dúnni dhalik ó ní nínú láàrin annahum umul uqala àwọn wá gbà pé àwọn mọ̀nàfíkì wọ́n ń ra wọn bí ẹni tó ní làákàyè arbabul hija wà nùhà àwọn gbà pé àwọn ah, àwọn ìyá fan family tàwọn lẹ̀ àwọn gbà pé àwọn géèmì nǹkan méjì àwọn ń ṣe bí ẹni pé mùsùlùmí làwọn lójú ànábì àwọn là lọ́dọ̀ ànábì àwọn ò sì tún fi àwọn family àwọn lẹ̀ àwọn eléyìí pé ẹ ní làákàyè wọn ò dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn ẹ̀yin nìyí ẹgbàtà ànábì sallallahu alaihi ẹ padà dẹ́ntẹ́bí àtàrà kọ̀ bóò lẹ́sìn gba ẹ̀sìn àjòjì tẹ́ fi dẹ́ntẹ́bí àtàrà kọ̀ ṣùgbọ́n àwọn dọ́gbọ́n sọ̀rọ̀ lára tàwọn tá a bá ń pe mùsùlùmí mùsùlùmí làwọn lọ́dọ̀ àwọn fámìlì àwọn náà nǹkan kan ò change àwọn rò pé làákẹ́yìn nìyẹn wọ́n ní àwọn ń rò nínú èrò wọn pé anahum umul ọkọlá báwọn ló ní làákẹ́yìn arubabul hijja wan nuha báwọn làwọn ní làákẹ́yìn àwọn làwọn dán nínú léde faradallahu dhalika alayhim ọlọ́ba wa dọ̀rọ̀ padà sí wọn lẹ́nu ká tó máa kàwé kọ gẹ́gẹ́ bó ṣe wà láwùjọ tiwa náà lé nínú àyàtà mú wa ẹgbẹ́ àwọn tó jẹ́ pé wọn ò ṣe Islam bọ́lá ọba ṣe gbé kalẹ̀ tí wọn ò fi súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọn ò ṣe bọ́lá ọba ṣe gbé kalẹ̀ tí wọn bá ń rí wa lénìí wọn máa ń rí wa nírì àwọn tán ti bá yé ara wọn jẹ́ bí àwọn tó jẹ́ pé àlámìrí wọn wọ́n máa ń fira wọn nígbà tán ti jú tàn fún express wàhálà ìbáṣe máa ń wà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ wò wá láwò sunkún kí ẹ̀wọ̀ àwọn ilé ìlàjì wọn ṣé graduate làwọn ilé ìbá bí ẹ ṣe ń wo yẹn graduate ń bẹ láàrin wọn bá ṣe ń ṣe rúdurùdu káàkiri yẹn o yọ̀dọ̀ òun ò lè imagine a graduate a whole graduate kó máa nírun bá ẹ̀rí pé lè ti wà náà lánàá àwọn ọmọ pé bóòlù ti ń ṣe bí aróko báyìí kí ni wọ́n sọ wọ́n yìí dà kí ilẹ̀ lẹ́hùn ẹ̀mẹ̀nù ìkànnbẹ́ bàbá kan bẹ tẹ̀blígì ayé ni tẹ̀blígì ni ó wá ń sọ fún ìyàwó ẹ̀ nígbà tó ń sọ fún ìyàwó ẹ̀ ìyá ti wá játa dáadáa nígbà tó wá lọ tẹ̀blígì wọ́n sá ti kó sẹ́sì lórí ló bá dé ọ̀dọ̀ ìyá wọ́n sá ń ṣe tẹ̀síkì fún mọ́mọ́ mọ́mí ẹ mọ̀ lo nìkan bẹ́ẹ̀ ìyá ni òun àgọ̀ òun ò gbàgọ̀ tó bá dáhùn rẹ̀ àwọn alágọ̀ àwọn alágọ̀ àwọn alágọ̀ kọlu anuminu kama amana sofa sàgbọn àwọn òwe sí ẹfẹ káyé tiwa náà bàjẹ́ bíi tiyín ni wàláì bó ṣe rí láwùjọ nìyẹn lẹ́gbẹ́ tí o bá ní stekọ́mà láwọn ṣàlàyé pé àwọn àfọ òní mímọ́ ẹgbẹ́ wọn ṣàlàyé gbà tán ṣàlàyé alihidaya ìmọ̀nà àwọn apá kan ní méjì ní mọ̀nà hidayatu dilala hidayatu adilala wal irshad wal balag ìmọ̀nà pé kátó àyànṣọ́nà pé ntọ́lọ́wọ́ bá fẹ́ nìyí níta nàbí fẹ́ ni sallallahu alayhi wa sallam bọ́sọ̀ àánú òfin ọlọ́run ni bọ́sọ̀ àánú òfin ànábì lélẹ́yìí ìmọ̀nà kan nìyẹn eléyìí ó wà lọ́wọ́ ànábì ọlọ́run ọlọ́ba ní wa rusulan mubashirin wa mundhirin níta dáhùn òjíṣẹ́ dìde ni pé kí wọ́n máa kìlọ̀ fáwọn èèyàn kí wọ́n máa fún wọn nírò ìdùnnú ntọ́lọ́ ń fẹ́ ni ntí ò fẹ́ líle ká fi ojú ọ̀nà àwọn èèyàn àwọn òjíṣẹ́ ọlọ́run fẹ́ràn wọn bẹ́ẹ̀ náà làwọn onímọ̀ ṣùgbọ́n n táwọn onímọ̀ ń sọ yìí n tó jíṣẹ́ sọ yìí ká lè lò ọlọ́ọ̀bá ni máa ń fihàn ṣe kòǹgẹ́ gbogbo ẹni tó gbọ́ iná kan ni ó lè lò eléyìí ni ìdáyàtú taofik àwa inú àwọn onímọ̀ tó ń sọ pé ìdáyà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìdáyàtú thabat ìdáyàtú athabat àwa mòdodo tán àti kíyàn ó mòdodo òtútó wàláì gbogbo yàn kọ́ ló mòdodo tó lè dúró tì gbogbo yàn kọ́ ló mọ òdodo tó lè dúró tì jẹ́pẹ́ tí nǹkan bá fẹ́ mira díẹ̀ òwe tọ̀ ẹ̀rá fún sáà ní sáà ní dàbí ọdún báyìí ẹ̀rùngbọ́n lè bá lọ nígbà míì náà ṣòkòtò lè lọ ọlẹ̀ kí nǹkan ó fi lè ṣe ìdáyàtọ̀ sabat wọ́n ṣàlàyé wọ́n ní brọ́dà kan ó ti ó ti lọ ṣe interview níbi iṣẹ́ kan tó ṣe pàtàkì gan tó lówó lórí dáadáa ó ṣe interview àkọ́kọ́ pass ó sì lẹ́ẹ̀kejì ó wá di final stage wọ́n ní umu ló wá advice pé ah iṣẹ́ yìí ṣe alálùbáríkà ni láti mm. gbogbo ọdún tá a ti ń tá a ti ń ṣègbìyànjú àbúnà wa reason pẹ̀lú ọmọ pé ọ̀dà ẹ jẹ́ ká mú díẹ̀ kù níbi irun gbẹ̀yìn kó kù ní déédéé tí òfin ní ba àwọn kèfèrí lẹ́rù fún afáàsá àgírí pé fáínà náà ni ọlọ́wà náà rí àníyàn àfáàṣà ṣe wọ́n ṣe mọ́gẹ́mọ́gẹ́ bàtà àfáàṣà yẹn tán ẹlẹ́yà tún wọ́n pé tọ̀ ẹ kò bá da jalamiya ni wọ́n lọ láti jọ ẹ jalamiya ni kò dẹ̀ wọ́n fi ṣíà yóò bá ní torí tọ́lọ́run ń lò fún yín nìsín brain ni ọlọ́run ní kó máa jẹ kápẹ́ appearance ẹ̀ ti gbòdo náà èmi ò bá wò pé bóyá káwo kẹ̀tì ẹ̀ suit up kẹ̀tì ẹ̀ appearance kẹ̀tì ẹ̀ jọ ọ́ alákọ̀wé díẹ̀ final stage náà kò ní kò sí mi lẹ́yìn ilé mọ́ àfa àbágbé ọmọ náà yẹn ẹni wàláyé gbà tá a fà yọ báyìí wọ́n ní àfa àtàwọn interview kọ́ lélẹ̀ àfa wa ń try láti explain àfa wa ń ṣàlàyé pé òun wò pé kò lè lo corporate kò ní wọ́n ní ah wọ́n ní àfa wa gbogbo ń taari lára yín láti dọ́ta ti ṣe interview òun náà ni pé tí orin yín bá wà láàyè kan ọkàn yóò balẹ̀ pé àwọn tí ń bẹ lára yín ẹ lè má yẹn dúró torí position of trust ni ààrẹ discipline tẹ ẹ ní láàrin yẹn hundred tẹ ẹ fi change mode of dress. yín tẹ ẹ fi dress bí àdín a ti rò pé convention yẹn gbà tó jẹ́ pé ọlọ́run kan lè ń sìn ọlọ́run yẹn ẹ lè fẹ́ ààrẹ náà pẹ̀lú wa tó ti bó ṣe jẹ́ pé àṣẹ ẹ̀sìn kan náà ẹ tí wọ́n á jàǹbá wa báyìí o so tẹ́ ẹ fi lè jẹun bọ́ ọlọ́run ọba yín àtẹ́pẹ́ iṣẹ́ yẹn lè wọn ní wọn délé báyìí ẹlẹ́ àkàwọ́ lérí ni hidayatu thabat ọlọ́wọ́n ni wastaqim kama umirta ọlọ́wọ́n ni waman taba ma'ak ìwà anabi sallallahu alayhi wa sallam dúró déédéé bọ́lọ̀ sí pa ọ́ láṣẹ kéèyàn máa wò yín kò mọ̀ wọ́n níta bá ti mọ̀ nínú òfin ọlọ́run ká lò ó wàláhì nǹkan mímí kan kò ní mìwá hidayatu thabat tẹ́tẹ́ bá dó sórí thabat tẹ́ bá dó sórí nǹkan yẹn aya tàwa kalẹ̀ kan ọlọ́ni wala tasma'unna mina alladhina utul kitaba min qablikum wa mina alladhina ashraku adhan kathira sùtá ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ kòbákùnbélé wà máa dọ̀ gbogbo ń tẹ́ bá fẹ́ ṣe láti fi ṣe tọ́lọ́hún àdúgbò onígbà fún yín agbègbè environment ò ní aláwọ̀ yín ẹ̀yin lẹ́yìn yarí ní environment yẹn lọ́wọ́ brọ́dà mi bímọ àwa wà níbi àkíkọ̀ àṣẹ wa ń ṣe kí ló ṣẹlẹ̀ wọ́n ní pé bá a ṣe wá wà ń bẹ̀ àwọn àgbàlagbà táwọn wà ń bẹ̀ àṣà mùsàkí wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ bó ṣe tọ́ náà ní kásálámà a má kọ́kọ́ náwó sàgbàlagbà tó ń bá náwó kàbọ̀wọ́ ẹ̀ pé tí Yorùbá bá kà yẹn sáré fín ọ̀dà ká bá wọn lò bí àgbọ̀yé yẹn ṣe mọ̀ mo wọn tán so àǹfààní yẹn ti sọ yẹn ó tún wá rí àwọn ọmọ ṣẹ́yìn pé àwọn ọmọ tá à ń rìn nísìnyí góò náà gbọ́ wọn ti gbọ́ kàn ó wá rá àwọn ọmọ nígbà táwọn ọmọ náà tún wá ń kí àwọn àgbàlagbà náà tún wá rí pé àwọn náà tún nàró bí alif ni wọn ni sẹ́sì náà lè lè torí ọlọ́n aláìgbàgbà náà ló ti ń sọ ah, ah. kọ́mọ fẹ́ kí ẹgbẹ́ bàbá bàbá ẹ̀ ah, islam ti ah àwọn èèyàn ń bà islam jẹ́ orí mi ń jókòó wàláhi ẹni tó bá fẹ́ sin islam yóò mú sọ̀rọ̀ ni àwọn sábà ní bá muhammad sallallahu alayhi wa sallam wọn wà discouraged ló fi jẹ́ pé ẹni tó náà bá fẹ́ sin islam kò dúró dédé sahabi tó lọ́ba náà bí wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni qul li fil islam qawlan la as'alu ani wa ahadan gairak àwọn anábì sọ nǹkan kan fún mi nínú islam tó jẹ́ pé mi ò ní béèrè lọ́wọ́ ẹnì kankan mọ́ anábì ni qul amantu billah thumma istaqim sọ pé mo gbọ́ lọ́wọ́ máa gbọ́ thumma istaqim ìgbọ́ lọ́wọ́ ń gbé yẹn wàá dúró tì wàá ṣe kínní wàá dúró tì àwọn munafiki ń sọ báwọn sọ abànibà muhammad sallallahu alayhi wa sallam sọfà àfọnù ni wọn gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà ṣe mọ sọ́wọ́n náà bíi ah, ah. ẹlẹ́mi wọn sọ pé àfà nínú àwọn tó wà ní gáràjì tó ń ṣe nǹkan ẹni tó bá dàbí àfà nínú ọjà ẹ̀kọ́ wọn dojú lé wọn ni ah, àfà àfà torí fà tí ó kó mọ́ra ọmọ yẹn lẹ́ẹ̀ka àfà bàjẹ́ àfà dẹ̀ ń gbára sá tẹ́bá bẹ́ẹ̀ mọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀dà àfà yẹn ò já sí àfà yẹn gọ̀ bàjẹ́ ọmọ ọmọ gidi ó sì wọlé tá àfà wa àfà sì tún wọn àmọ́ fi àgọ̀ wọ́n máa fi ròyìn àwọn ẹni ọlọ́run mm. kódà wọ́n lè máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ àbẹ́rẹ́ ẹ lè máa lọ sọkòtọ́nù àwọn sọkòtọ́nù àánú sunna fàlàyọ̀ ni o ìmú yín ṣe ni o wọ́n ní àwọn sálàfin nù kò yẹ̀yẹ́ ìbòyìn ni tó pé ó ti rí pé ojú ọ̀nà tẹ mú yẹn ojú ọ̀nà àgọ̀ ojú ọ̀nà tó yẹ pé ó lè má dáa fún tí ó fi bọ́ sọ́dọ̀ ọlọ́run ẹ̀gbọ́n tí yorùbá náà sọ́nà ọ̀rọ̀ wọn ni nínú ọ̀rọ̀ pátípátí wọn lẹ́ni tó bá lóun ó tẹ̀lé súnà wọn lò díjọ́ gbèǹde kó tó lówó tíyẹn bá lóun ó tẹ̀lé súnà kó tó rí ṣe díjọ́ gbèǹde ó dà láyéra ìyẹn lómi wàá máa wò tí wọn gbé ah sáwọn náà ní dandan sí báyìí eléyìí ti ṣẹlẹ̀ sheikh ni lẹ́ànà hakikota sáfàyí jálìlì ìnsán bí masọ́ọ̀lì nafsihi tábà nínú èèyàn pò pàápàá pé èèyàn pò gangan òní jálìlì ìnsán bí masọ́ọ̀lì nafsihi kéèyàn mọ̀ mọ́ tí ó ṣe láǹfààní ní tí ó ṣèyàn láǹfààní ẹni tí ò mọ̀ tí ó ṣun láǹfààní ìnínú rẹ̀ pò ọlọ́pàá ni wàmí àti akùnmọ̀ rọ̀ṣọ́ọ̀lù fàkùdùhù ìntànà bí bá fi wí nílànà ọlọ́ni ẹ̀tẹ̀lẹ̀ wàmí àná ha kùnmọ̀ àní wọ́n fanta bá kọ̀ fún ẹ̀jìnà sí onílàákẹ́ yóò mọ̀ pé ntànàbí kọ yìí ìpalára ń bẹ́ ń bẹ̀ fún wa lálùkì àmọ́ ló fi kọ́ ntànàbí ní ká ṣe yìí oríire ń bẹ́ ń bẹ̀ á ti bẹ̀rí yọnu ọlọ́run làwọn àbí fi ní ṣe ó ní ẹni tó jó onílàákẹ́ ilẹ̀ ń tó mọ mọ̀sọ́ọ̀lì nafsi kó mọ kí ni ó ṣòun láǹfààní wàsáàyè fíìmà yadurruha naam lẹ́yìn àhàkíkọ̀tà sáfà ó ní pàápàá kéèyàn jómú gọ̀ jálùlẹ̀ ìnsánì mọ̀sọ́ọ̀lì nafsi òun náà ni kéèyàn ṣaláìmọ̀ kan pẹ̀lú tí ó wúlò fún wàsá ìhè fíìmọ̀ yàdúró ha kó mọ̀ wá ṣèbìyànjú lórí tí ó padà pa lára ó ní wàá di ìsífà mọ̀ntọ́bìkọ́ àlehìm irú òyìn gan ló wà lára àwọn mọ̀nàfíkì ó ní kàmá ànàlà àkàlà wà lìhìjà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé làákà yìí náà àtọ̀gbọ́n ibi tó wà màrífàtúlì ìnsán ibi tí wọ́n kọ́ ń wò nìyẹn bí mo náà sí i ó pé kí ni ó ṣe mí láǹfààní wàsáàyè fima yànfà òhù kó wàá máa gbìyànjú kó máa sapá lórí tí ó ṣe láǹfààní yẹn wàdáfò yìí máa yàtọ̀ pọ̀ ní tí ó bá ti kóba níwájú ọlọ́run kó máa prevent yẹn ẹ jẹ́ kí n má àpèjúwe wá ẹ jẹ́ kí n má àpèjúwe kí n mú wá ẹnìkan orí obìnrin tí ń lọ ní bó ṣe wá obìnrin tó ń lọ ní ẹnìkan wà pé ah nítorí wọn sọ pé wà kó lè mọ̀mìnì yaghuddu min abasarihim ọlọ́run ní kárẹ̀ jù wá lẹ́nu o anabiwa muhammad sallallahu alayhi wa sallam n ta sọ ni pé an-nadhratu al-ula lak wa thaniya alayk wíwò tó bá kọ́kọ́ wo obìnrin lákọ̀ọ́kọ́ ọlọ́mbù tó ṣe mistake rí ẹlẹ́ẹ̀kejì tó bá wò ó ẹ̀ṣẹ̀ ni ó padà já sí fún wájú ọlọ́run ẹnìkan wá tètè conclude yẹn lẹ́mìí kò wá wo nǹkan yẹn ẹnìkan wà pé sẹ́mi mo ní kó fi gbá àyálẹ̀ ni ẹnìkan á wò wíwo tó ń wo yìí dọ́rọ̀rù wà ń bẹ̀ fún láyé àtàlùkìyàmà dọ́rọ̀rù tó ń bẹ ń bẹ̀ òun náà ní etí ìkànnì àwọn ọ̀dọ̀dọ̀ sọ nígbà tó ń sọ̀rọ̀ nàdọ̀rọ̀ tó ń sọ bọ̀ wa la wala an anta sabirun. tó wo obìnrin olóbìnrin torí ìrìkúrì tán rọ ayíta lẹ́rì ìlàkúlàhù àǹtakọ̀dìrún orí ibi tó jẹ́ pé o ò láǹfààní o ò lórí ọ̀fẹ́ kó o ní access sí gbogbo ẹ̀ ìgbáyà nìkan náà ló sílẹ̀ tó wò ó sáàgì náà ló wò ó ah, lórí ibú làwọn ọmọ ẹ o bó sì fáyín náà <laughs> ok ìwọ̀nba tó orí yẹn rọ ayíta lẹ́rì ló sọ làákúláwù àǹtakọ̀ ìdìrún nítorí pé o ò lè kápẹ́ nísìnyí bó ṣe bó ṣe ń lọ yẹn o ò kápá ìsìláàmù títí ìwọ̀nba ìsìláàmù tí ń bẹ lára rẹ o ò lè sanwó ẹ̀ gan pé ẹ ǹsán kọ̀rọ̀ o lè ní access complete access o ò lè ní. wàlá àǹbáàdìhí àǹtasọ̀rọ̀bìrún díẹ̀ tó wá rí yẹn náà ẹ̀mí rẹ̀ wà dàrú nínú ẹni tí yẹn wá ṣẹlẹ̀ sínú mùsùlùmí àtẹnudọ́ yẹn pé òun kàn gbójú kó bí ẹ lọ́gán á bèrè pé ta ló gé torí pé ẹni tí òun yẹn ó ti sèvà rẹ̀ ní gbogbo wàhálà tí wọ́n fẹ́ máa ta káàkiri ayé ẹ lọ sọ pé n ti ń jẹ́ pé èèyàn jó nílà ó ní kéèyàn mọ̀ kí ni ó ń kó ìpalára bá mi tí a bá ti máa ti kó ìpalára bá yàn kéèyàn jìnnà sí ẹ rí pé àpèjúwe kan nìyẹn àpèjúwe mi láwùjọ tá a wà anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni sallallahu alayhi wa sallam anabi ni ittaqu adh-dhulma fa inna adh-dhulma dhulumatun yawm al-qiyamah wattaqu ash-shuhha fa inna ash-shuhha ahlaka man kana qablakum hamalahum ala an safaqu dima'ahum wastahallu maharimahum anabi ni ẹ anabi ni ẹ jìnnà o ẹ páyà àbùsí ẹ fa iná dólúmá dólúmá tún yá ọmọ ìkìyàmà tó pé àbòsí òkun ló jẹ́ níjọ́ àlìkìyàmà àníbi wa tako ṣọ́ha ẹ wá bẹ̀rù ẹ sọ́ra fún ojú kòkòrò àwọn afáàní tó ń jẹ́ ṣọ́hó ìṣesí ni albukhlu walihirs albukhlu walihirs òun ni aṣọ́h bukhlu kéèyàn ya ahun ní tó bẹ lọ́wọ́ ẹ̀ kò fẹ́ filẹ̀ walihirs ó tún wá ń sojú kòkòrò míì níta kó tún kún ètò wà lọ́wọ́ ẹ̀ ètò wà lọ́wọ́ kò náà kò mú kalẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n ó tún fẹ́ kí mi ò tún kún lọ́lọ́ba fi sọ pé wà man yuqa shuha nafsihi fa ulaika humul muflihun ẹni tó lòun bá là níbi ojú kòkòrò tí máa ń wà nú ẹ̀mí kó máa pọ̀ sí káàsì má fẹ́ mú kó mẹ́ ní gbogbo ọ̀nà tó bá lè gbà pọ̀ náà ní wá ọlọ́run fa ulaika humul muflihun irú àwọn tí wọ́n jèrè nìyẹn kọ́lọ́kùn mọ́ṣẹ́ àṣọ alẹ́ tí ó jèrè. àdúlù àbòsí nísìnyí àmọ̀ wípé láìkì àmà ní kíni ó padà jẹ́ yóò padà jọ òkun fún yàn yóò padà kó báyà níwájú ọlọ́run gẹ́gbọ́ sọ àwọn àdìsí àbí rẹ́ra nù sọ ibùkárí àdìsí al-muflis táwọn ibi ní àtẹ̀dúró mẹ́mẹ́ ní al-muflis sẹ́ẹ̀mẹ́ tó ṣòfò jù sẹ́ẹ̀mẹ́ tí ò ní sẹ́ẹ̀mẹ́ aláìní àwọn sábẹ́ ní aláìní òun ni man la dirhama lahu wala mata' òun náà lẹ́yìn tí ò ní ga tí ò ní go arábìnrin kan tó ṣòfò nìyẹn kò ń ṣaláìní nìyẹn ẹni tó ṣaláìní jùlọ òun náà lẹ́ni tó wá lálùkìyàmà pẹ̀lú òrùn tó pé àwẹ̀ tó pé gbogbo iṣẹ́ olóore rẹ̀ pé àní wàyà àti ìkọ̀dé ṣáta mahadà ṣùgbọ́n ó ti bú eléyìí wà á kàdà máa là hàdà ó ti jẹ dúkìá eléyìí lọ́nà ìtọ́ wà dọ́rọ̀ bá hàdà ó ti lu eléyìí lọ́nà ìtọ́ fàyótọ̀ hàdà wà hàdà min hasanati fàyínfàníyàt hasanatu arábìnrin wọn àmọ́ fún kálukú nínú àwọn tó ti ṣàbòsí sí yẹn nínú iṣẹ́ olóore ẹ̀ tí iṣẹ́ olóore bá wà tán anabi sallallahu alayhi wa sallam wa ni kini ó ní ó wàá múnú sẹyáàt inú àìdá tiwọn wọn máa wá dì í lòun lórí nísìnyí àti wàá rà nǹfààní àbòsí láyé tí ò ṣe ṣe àbí ó sì wà rẹ̀ ní wàhálà àjọ gbèdà kìámà ni ẹ tó bá wá rí yẹn tí ò bá ṣe tán wá ní àfa àdàkùn ṣé àtìyìn ṣé àkíní èmi ò lè gbárò owó àwọn ah, yeyeyeyeyeye ìròyìn là ń fẹ́ ìròyìn là ń fẹ́ awulẹ̀ wo tọ́lọ̀ gan ni àbẹ́ fún yín tẹ́lẹ̀ ẹ̀yin tó jẹ́ aráàmù lélẹ̀ ah, ẹ̀wò yóò da fún yín àfa ṣe pé àwọn rò pé àwọn àwọn rí nǹkan kan tó ṣàwọn láǹfààní ṣùgbọ́n láàkì àmà kí ni ó padà jẹ́ ó padà jẹ́ dọ́rọ̀ ló yẹ pé ní sẹ́kọ̀ọ́ sọ pé ẹni tó bá jó nílà ákẹ́yì yóò kọ́kọ́ mọ̀ pé kí ni ó ṣe mí láǹfààní tó bá máa tí ó ṣòun láǹfààní yóò máa gbìyànjú nǹkan yẹn yóò wá ṣe kíni yóò wá kúrò ń bẹ ẹ jẹ́ ká mú ẹ̀kọ́ ń bẹ nǹkan yẹn yìí tí ó ṣe wá láǹfààní yẹn ò ní ká máa mójútó lẹ́ni ẹ̀rọ àwọn ọmọ ẹ̀yà ẹ̀rọ ọmọ ẹ̀yà mi yóò ó lè wá ń di bọ́ọ̀lù two hours yóò fi wo bọ́ọ̀lù another one hour wọ́n fi ṣe analysis àwọn abẹ́rẹ́ pé three hours tó kọ̀ mí tì yí kí láǹfààní tó fẹ́ ṣe ń bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé bó o ṣe lo three hours nídìí bọ́ọ̀ èso ńlá káyè tó gbé ó yẹ kó béèrè kí ni tó stand láti gain three hours mo ti gbọ́ nìkan tó sọ rí ó ní wàláì tóun ò bá sùn lọ́sẹ̀ kan oògùn oorun bíi kùránì òun mọ́ kó o má ti gbé péjì kan báyìí òun ti sùn lọ́daràn tí a bá jó ní làákàyè anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam oni la tazulu qadama abdin bayna yaday rabbi yawma alqiyama hatta yus'ala an arba arabi ni ẹnìkan kò ní yẹ sẹ níjọ́ ìbílẹ̀ alqiyama tí wọ́n fi bọ́ á ní ìbéèrè mẹ́rin ìbéèrè àkọ́kọ́ wọ́n béèrè kí ni wọ́n béèrè wọ́n béèrè wípé anmailihi wọ́n béèrè nínú wọ́n béèrè ní wọ́n béèrè nípa dúkìá wa min aina kitasabahu wa fima anfaqa ẹnu tí wọ́n béèrè ni níbo ló ti kówó ẹjọ́ níbo ló náà sí wọn bẹ̀rẹ̀ lálùkìyàmọ ó sọ tí yẹn bá mọ̀ pé èèyàn ó rojọ́ bó ṣe kówó jọ lálùkìyàmọ kí ni ẹ fẹ́ fèrè kójọ sí ẹni tó wà ní èmi ti wà òkè báyìí halali ti tó èmi ṣàpọ̀ ló ní làákà yìí bọ́ẹ̀ tó ń kó haram yẹn gbogbo ẹ̀ lòún papọ̀ bórówó igbó bórówó sìgá yóò kojú rẹ̀ papọ̀ pé ah, ah, àníká yóò lè dà tó bá dà kí tó bá rántí ṣèrò ẹni tó bá nílò akẹ́wọ̀ pé ah màá ṣe sọ̀rọ̀ wájú ọlọ́run wọ́n béèrè eléyìí anábàákan náà nínú tí wọ́n béèrè òun náà ni àní ọmọrìhì fíìmà àfúnà àkọ́kọ́ tá ànábì sọ ni àní ọmọrìhì fíìmà àfúnà ìsẹ̀mí ayé rẹ báwo ló ṣe lò màá lò ṣáìd gan ni ìsẹ̀mí ayé rẹ báwo ló ṣe lò ẹni tó bá jù nílò akẹ́wọ̀ pé ah bóòlù ń ṣe fẹ́ lò sẹ̀mí three hours ok three hours yìí kò fi máa ka quran tàbí kò fi máa gbọ́ quran nínú méjèèjì tabagbe ta ló ní làákà yẹ ṣùgbọ́n ẹlòmíì tó ń ṣe yẹn yẹn ah, àfọ òjá sí i tó gbé tóun lásìkò ẹ̀ fún yìí kò sáǹfààní kankan bẹ́ẹ̀ àbáni torí pé làákà yìí ní tó ṣe yàtọ̀ láàrin mọ̀nàfìkì àti mùmìnì ó pé mùmìnì onílàákà yìí láti fi wò pé kí ni ó sìn ń láǹfààní láyé àti lálùkìyàmà. La mùnáfíkì àti kẹfẹ́rú ìníwò yẹn ká mọ̀ mú ṣe sí àwọn mùnáfíkì tó pé àwọn náà máa ń rò pé n tí ò da n tí ò ní pé wọn níwájú ọlọ́run tán ra wọlé láyé àwọn náà máa ń rò pé ìyẹn ló pé jù wọn wàá di sífà mọ̀ntọ́bìkọ alásọ̀háàbà àwọn sàábì anábìwá muhammad sallallahu alayhi wa sallam wọn máa ń tó dáa wọn ń gbìyànjú àti ṣe wọn sì máa burú wọn ń sálọ kó ń bẹ́ẹ̀ ẹwọ abdullahi bin umar radiyallahu ta'ala anhu wọn ní abdullahi bin umar òun àti náàfin wọ́n jọ ń lọ níjọ́ kan abdullahi ibn umar wá gbọ́ kíní worowóró tí ń mì lẹ́sẹ̀ ràkúnmí abdullahi ibn umar wá kọwọ́ ẹ̀ betí bó ṣe kọwọ́ betí ó wá ń bè lọ́wọ́ náàfin atẹ́sùn àyà náàfin náàfin ṣó sì ń gbọ́ ṣó sì ń gbọ́ dúndún yẹn ṣó ń gbọ́ dúndún yẹn tó fi dáàyè kan tí náàfin sọ pé òun ò bí ọmọ abdullahi umar wá yọ ọ́ ní gẹ́lẹ́ bí mo ṣe ṣe yìí bẹ́ẹ̀ lànàbí náà ṣe ṣe nígbà tí ànábì ń gbọ́rin nígbà tí ń gbọ́n sallallahu alaihi wasallam ṣùgbọ́n èèyàn mẹ́rin ló ń ṣe yẹn tó bá fẹ́ tẹ́nìkan bá tó bá ń gbé ládùúgbò tó bá ń pè orin ládùúgbò tẹ́nìkan á ṣe báyìí sẹ́yìn pé mo wẹ ah, àbá <laughs> àbá kí ni ń ṣe yìí kí ni ṣé mo lè ní ṣe ládàáda báyìí ẹ yọwọ́ yín. sóun ló ní làákàyè ní abẹ́ni tó ń kàn dẹ́mọ̀ ẹ̀ tó pé ìgbà tó ń gbọ́ ọkàn rẹ̀ ó balẹ̀ ó ní torí pé irú ìròyìn níbẹ̀ làwọn sàhábà ó ní falẹ̀ ibratu bil awsaf wal burhan ó ní tá a máa kíyèsí bil awsaf ìròyìn wo ní bẹ lára èèyàn wal burhan kílẹ̀ rí tó gbára lé láàbì dàáwì alimujarroda kìí kí kìí kàn máa pàpè mọ́ kìí kàn máa claim wàlẹ̀ àkọwálù ìfárígà àtọ̀rọ̀ tí ò ṣe substantiate àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ òfo ọ̀rọ̀ tí ò sí nǹkan nínú ẹ̀ eléyìí nínú sísá àwọn mọ̀nàfíkì nìyẹn wọ́n máa sọ ọ̀rọ̀ tí ó dáa wọ́n máa sọ sáwọn olùgbàgbọ́ òdodo. yẹ́rì pé nínú àdìsí tá a mú wá níbi ìjẹ́lò ipe ìkànnà àwọn ìkànnà àwọn alá ọkùnrin kan wọ Madina wọ́n ní falakiya sufaha al-Madina àwọn afọ́núnú Madina ló pàdé àwọn mọ̀nàfíkì nìyẹn. ọlọ́tọ́ gbé ọlọ́ba ní ala innahum humus sufaha àwọn làfọ́nú. mo sọ wá pàdé wọn òun pẹ̀lú gbogbo interest ń béèrè nípa anabi sallallahu alayhi wa sallam wọ́n sì ń béèrè pa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ máa tí wọ́n sọ wọ́n ní innahu majnun nínú anabi tẹ́ ẹ̀rí yẹn wèrè ni o wèrè ni ọ̀rọ̀ wèrè ló ń sọ arákùnrin bá dalẹ̀ anabi lọ wọ́n sọ fún mi pé wèrè ni ọ́ ọlọ́run sì máa ń fèmí ní àwọn wèrè tọ́jú jẹ́ kí n ṣerúkẹ́ àmì fún ọ anabi sallallahu alayhi wa sallam sọ̀kan anabi ní من يهديه الله فهو المهتدي ومن يضلل فلا هادي له báà tún tọrọ yẹn wí anábì tún tó fún ilé mẹ́ta ó ló òun fọlọ́n búra òun ti gbọ́rọ̀ akọrin rí òun sì ń ṣe rúkìá fún wèrè ọ̀rọ̀ ilé òjọ wèrè oníwà anábì fún mi lọ́wọ́ rẹ kí n ṣe báyà fún sallallahu alayhi wa alihi wa sallam tó mi à pé n tó sọ n tí ó máa òun náà ni ti ń ṣe ọ̀nà ẹ̀lẹ́rí tó bá kí n ti ń ṣe látọ̀dọ̀ ọlọ́run ẹ̀rí tó bá kí n ti ń ṣe nínú sunnah anabuwa muhammad sallallahu alayhi wa sallam kì í sàpè mọ́tẹ́nì kankan pè ọlọ́ba ni wa idha laqul ladhina amanu qalu amanna náà. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا لسنا معكم إنما نحن مستهزئون ọlọ́ba nínú ṣẹṣẹ́ àwọn mọ̀náfíkì náà ni pé wọ́n ìdá lákùlẹ̀dínà àmọ́nù kọ́ọ̀lù àmẹ́nà tí wọ́n bá pàdé àwọn olùgbàgbọ́ òdodo kọ́ọ̀lù àmẹ́nà wọ́n ní olùgbàgbọ́ ni wọ́n o wọ́n ìdá kọ́lá ilá ṣayàtìnìhìm tó ń bọ́ wá padà sọ́dọ̀ àwọn èso ẹgbẹ́ wọn kọ́ọ̀lù iná máa kùn wọ́n ní àjọ wà papọ̀ ni innama nahnu mustahzihun innama nahnu mustahzihun àwa kàn ń fi a kàn ń fa àwọn olùgbàgbé òdodo àwọn mìíràn tẹ́rí yẹn àwọn sọ̀hábà àtàwọn ẹbí sọ́lá sọ́lá innama nahnu mustahzihun àwa kàn ń fi wọ́n ṣe yẹn ni ó tẹ́bárí wa láàrin wọn àwọn ògbà tí wọ́n ó àgbà bí wọ́n ṣe yẹn ni wọ́n bẹ́ẹ̀ ní ọmọ ìyá náà lé ní tó bá dáhùn alùsùn náà sòkòtò wà lókè nígbà tí dódò àwọn ṣe ṣó yóò tún fa sòkòtò lẹ́ẹ̀ tàbí tó bá ti dọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n máa ń kọ̀ndẹ́mù súnà ẹ náà kó lọ́n kó sànù ọ̀bọ̀rọ̀ àzọ náà ni tó bá sì ń bọ̀ láàrin wọn òun ò tún fa ṣòkòtò rẹ̀ mọ̀nàfíkì ni ẹ̀. wọ́n ìdá alákùnlẹ̀dí na àmàlù tó bá pàdé ojú tó ń kálukú bá fẹ́ ibẹ̀ ni ó máa gbé fún un tó bá pàdé olùgbàdo òdodo kọ́ọ̀lù àmàlà olùgbàdo òdodo ni wá ara wa ni ó ń bẹ́ẹ̀ náà àwọn àfa àlàyé lẹ́nìí tó bá yẹ pé bí ó ti amukọ dima ó ti mọ̀ pé trademark ni inna alhamdulillah ètò àṣẹ ó ti mọ̀ pé àwọn tí wọ́n bẹ́ẹ̀ bí àwọn ẹlẹ́ àyè ìtàfẹ́ máa ń gbọ́ ni anábọ̀ Muhammad ṣùgbọ́n tó bá dóde lọ́dọ̀ àwọn bàbá náà olùmọ̀ọ́nì ẹ bàbá wa ẹ àkì ọlọ́run lára yín àbọ̀rọ̀ ọlọ́run lára yín ayé mọ̀ pé tí ah, ah. àáfàá àtàná náà kọ́ yìí lànà sọ pé inna ad-dalalata gẹ́bí kan náà sahaba sallallahu alayhi wa sallam wọn ni abu mas'ud al-ansari nǹkan ni wọ́n ló ń sọ fún kan náà sahaba pé inna ad-dalala haqqa ad an ta'rifa ma kunta tunkir tán bá lè yàn sọnù tèèyàn bàjẹ́ an ta'rifa ma kunta tunkir èyí tó pé kò dáa kó wá tìtorí àwùjọ tó wà kó wá máa ṣe bí ẹni tó dáa wà tó ń kiri ma kunta ta'rif nítorí wàá mọ̀ pé ó dáa kó máa wá padà kórìíra rẹ̀ wàhálà ìwé bẹ́ẹ̀ náà àwọn èèyàn lé nítorí pé tó bá dáa àárín àwọn alùsùn náà yóò nà lóbi alif báyìí ṣùgbọ́n tó bá dáa àárín àwọn bàbá ká lè má bàa pé ló búkú yóò máa kúnlẹ̀ lọ yóò máa kúnlẹ̀ lọ àmọ́ ìmọ̀ iye àwọn ẹgbẹ́ wa tó jẹ́ pé nígbà tí wọ́n bá ní ṣiṣẹ́ tí bá pè é láṣìírí máa ń tú. ọ̀rẹ́ àwọn àlùkùnrin ẹni mo wo gbà amowó náà ẹni bá mo wo gbà amowó náà abálùpọ̀ náà a abálùpọ̀ náà mo wo gbà ará máa ti abálùpọ̀ torí pé torí pé àdúgbò tiẹ̀ ó kàn ó ti rá mọ́ àwọn bàbá ń bẹ̀ sọládìgá sàlàfíyà kéríkà ìrọsì ni ó náà ń sàkúrà wàlẹ́ ìbẹ́nu wa ti tún sàkúrà nílé olówó tó náà tún sàkúrà bẹ́ẹ̀ àwọn àdúrà wẹ́rẹ́wẹ́rẹ́ ó ti níbi tí wọ́n lọ sunday parí oṣù ìjọ tó lọ́ba adékàsí ló tú ìwà rẹ̀ ah oh god ah kí ló dé ó ní iná dọ́là là hákọ̀ dọ́là là ó ti mọ̀ pé bídà ní nǹkan yẹn ewu làbúrò pé kì í sàrìn àwọn alùsùnà nílé ẹlòmíì tó bá dà alùsùnà yóò fit tó bá dà àwọn oníbídà yóò fit ìṣesí àwọn mọ̀nàfíkì ni wáyé dàlá kúlẹ̀ dín ní àmì ní kọ́ọ̀lù àmì náà nígbà tí Haramain ń bẹ àwọn èèyàn tàn fa ṣòkòtò sókè ni kí Haramain lọ sí pẹ́rẹ́ wọlé mo mọ̀ lára àwọn tó máa ń ṣe wáàzí láyé Haramain tó gbé wọ́n jẹ́ nínú àwọn muwadhafun nínú àwọn táwọn mẹ́rin gbà ṣiṣẹ́ tó yẹ wáàsí súnà wọn gbóná wàláì nísìnyí gbogbo jálàbí ni ẹ ń ṣe kí ló dé ṣé Haramain ni ah, kọ́lọ̀ kó sọ àwọn tí wọ́n tiẹ̀ ṣe àròmẹ́yìn náà kọ́lọ̀ sọ wọ́n lẹ́sàn-án lọ́rẹ́ ṣùgbọ́n sí ọwọ́ ọbẹ̀ tí ń wá látọ̀ òun yẹn náà ni ó sọ yín dáàlù súnà irú onísúnà wo nìyẹn eléyìí nínú ṣẹṣẹ mànáfíkì ni kó wà lọ́dọ̀ àwọn olùdàgbé òdodo kò fit in kó wà lọ́dọ̀ àwọn akẹ́fẹ̀rí náà ó bẹ̀rẹ̀ àwọn wọn gíra wọn ọlọ́ni àwọn mọ̀náfíkì tí wọ́n máa ṣe ni wàyí dáa lẹ́kọ̀ọ́ lẹ́dínà àmàna kọ́ọ̀lù àmàna tí wọ́n bá pàdé àwọn olùdàgbé òdodo wọn ni olùdàgbé òdodo làwọn náà wọ́n yíra kọ́lẹ̀ ilẹ̀ ṣayàtọ̀ ìnìyàn ṣùgbọ́n tán bá ti wá kó lọ́dọ̀ àwọn olùgbàgbọ́ tán bọ́ sọ́dọ̀ àwọn èṣù ẹgbẹ́ wọn kọ́ọ̀lù iná máa kùn òní àwa pẹ̀lú yóò iná máa náhùn mustazi hòn àwa kàn fi àwọn olùgbàgbọ́ òdodo àkàn fi wọ́n ṣe ẹ̀yẹ́ ni o ọlọ́ba ní allahu yastazi obihim ọlọ́ba subhanahu wa ta'ala yastazi obihim ọlọ́ba náà fi àwọn náà yóò fi wọ́n ṣe ẹ̀yẹ́ yóò bá wọn lò pẹ̀lú yẹ̀yẹ́ wọ̀yàmú duhum fi tọ̀gẹ̀yàn ọ̀hún yàmàhún inú tọ̀gẹ̀yàn inú takotọ̀ lọ́hùn yẹn ọlọ́wọ́ bó tún wá mọ ọlọ́wọ́ tún máa lé wọn kún nínú takotọ̀ lọ́hùn yẹn la sọ pé lánàá sẹ́kù sàlàyé fún wa wọ́n ní jazaa'u al-uqubati al-uqubatu ba'daha ṣàrántí wa jazaa'u al-hasanati al-hasanatu ba'daha téèyàn bá jẹ́ ẹni tó lè yàpọ̀ ọlọ́run tó bá ti ń yapa ẹ̀ tó bá ti mọ lára nígbẹ̀yìn gbẹ̀yìn ìyà ọlọ́run náà ní padà lọ jẹ nísinsìnyí yapa tọ́lọ̀ ni kò mọ̀ ṣe ni ìwọ náà ìyà ló fi pẹ̀kun ẹ̀ wàjàzáwò lè hasana kéèyàn wá ṣe dáadáa mọ́lọ́run ṣe pa wá láṣẹ mánàbí ṣe pa wá láṣẹ alhasana tó bá dáa dáadáa náà ni padà tètè yàn lẹ́yìn rẹ̀ kí ni dáadáa yẹn lilladhina ahsanu lil husna wa ziyada dáadáa táyé náà tún wá wà tọ́lọ́ mọ̀ ṣe fáwọn ènìyàn tẹ́wé ó dò ti tọ́lọ́run náà ó dò ti tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kódà àwọn tó jẹ́ pé ayé nìkan làwọn wá mójútó táǹsì ẹ̀sìn yẹn bó ṣe tọ́ àti bó ṣe wà láì wọ́n tún máa ń fi rẹ̀ eléyìí wà láwùjọ wa tá a lè rí dáadáa wà láì lánàá láwọn àwùjọ tá a máa ń jẹ sí tẹ́wé tá a bá ń rí pẹ́ nìkan ó ti fẹ́ máa lọ sọ́nà sọ́nà wọn ni ẹ̀ wá ọ̀nà tó fẹ́ tọ̀ yẹn bàbá kan ń bẹ ní ẹ̀yìn wá ń bì ó ti kún sí kọ́lọ́n foríjì wọn ni ó wá ń sọ fún kan náà ó wá ń sọ ní kútùbà jimá ní kan náà àwọn institutions ní Ìbàdàn bí wọn wí ẹ̀yin ọmọ yìí ẹ mọ́ tòsí kú ẹ mọ́ ta òsì ẹ mọ́ ta kú gbogbo ọ̀rọ̀ akídà akídà tẹ gbé sórí akídà kọ́ mọ́ làmọ́ nídìí ìsìn ọ̀rọ̀ akídà máa kọ̀ ló ṣe kókó ń sìn ẹ kàwé yín kẹ́ ní good grade kẹ́ make first class a ní dìyín ní petroleum industries a ní dìyín ní banking sectors a ní dìyín ní health sectors eléyìí kò sí tó burú ń bẹ̀ màá sànà dínà wà dúnìyà ìdàjítà màá nínú àdúrà tá a máa ń bẹ lọ́nà nígbà rọ̀bánà àti nàfi dúnìyà hasana wa fil akhirati hasana ṣùgbọ́n táwọn bàbá yẹn ń sọ wọ́n mọ̀ ẹ́ ní sọ pé pẹ̀lú òǹgbẹ yìí ẹ̀ lè soríire pẹ̀lú òǹgbà because wọn ò ní fún yín ṣẹ́ bí sòkòtò ń ṣe rí kò lè dáa fún yín pẹ̀lú ẹ̀ wàlọ́ọ̀hì lẹ́ni ní òwò àwùjọ yẹn brọ́dà kan bẹ ní UIMB wọ́n ní kan náà ó dojú kọ báyẹn nígbà tẹni wa padà ríṣẹ́ kan tó tó láǹkì dáadáa òun náà wá gbọ́kọ̀ tó láǹkì wa wá kí bàbá pé bàbá mo gbìn àmọ́ ti sàlùbáríkà báyìí àmọ́ ti sórí rè bó ṣe wá ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn campuses nìyẹn kábàkà máa dákọ̀ school kan ni àwọn tó ń ṣe súnà jù lọ́pọ̀lọpọ̀ àwọn campuses yẹn wàhálà àwọn náà tún ríṣẹ́ tó lálùbáríkà jù ẹnìkan ṣàlàyé pé náà ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ ẹnìkan ṣàlàyé náà brothers ní kalaya institution lọ pé ó gbé mọ́tò kan wá ọ̀gá kan wá ń béèrè pé sí lójú mọ́tò ah òun ni wọ́n ní báyìí náà wá rí báyìí náà torí irú wọn náà ni àmọ́ náà wá rí yẹpẹrẹ ẹni mọ̀ pé no níta dúró fún yìí ọlọ́run lè sàánú èèyàn bẹ́ẹ̀ ọlọ́ọ̀ was taking kama ọmọ ẹ̀ tó kí tọ́lọ́run bá kọ́ pé yóò dáa fún yàn nídìí pé èèyàn dúró déédéé yóò dáa fún yàn ṣùgbọ́n báwọn mọ̀nàfìkì fi ń sin ayé làwọn fi ń sin tẹ́lá àwùjọ ìyẹn náà gbajúmọ̀ dáadáa láwùjọ wọ́n ìnàmà náà ni mustazi wọ́n mọ̀ fún olùgbàgbọ́dọ̀ wọ́n mọ̀ fún ṣe yẹyẹ ọlọ́run ni allah yastazi bihim ọlọ́run bá fún àwọn náà ṣe yẹyẹ wàyàmúdùhùn fi tògóyánihìm yàmàhùn wọn á ní òun sì wàá máa lé wọn kún nínú tògóyánihìm lóbi jọ́ pé tẹ́ bá wọ́n ọ̀pọ̀lọpọ̀ wàláì ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọ́n wà nínú nǹkan ẹ lénìí kó padà bọ́ sí fún wọn ẹlòmíì àti jẹ́ pé ó gbógun ti ọ̀rọ̀ pé àáfẹ́yàwó kejì bó ṣe jófin ọlọ́run tó kì í ṣe wájib kì í ṣe wájib ṣùgbọ́n ó wà nù lànà tọ́lọ́run ó wà nù tànàbí sallallahu alaihi wasallam ṣe kódà wà nù táwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ ṣe àrínà àdán kò pé rárá o kò sí kékeré lẹ́yìn àwọn náà ti ń ṣètò táwọn yìí kí ló dé Ah, eh, reality ẹ̀wọ̀n ah, reality tẹ́yìn náà tó fi ń ṣe ẹ ti takò lánàá kí ló bá tẹ̀yìn ò dúró déédéé mọ́ òwúlẹ̀ bend òfin ọlọ́run kìí sọ̀rọ̀ yẹn èwo làbúrò takò kápọ̀rọ̀ yẹn ní nísìn a lè ní wàhálà kan tàbí ẹni ẹnìkan fẹ́ lo nìkọ́ọ̀bù ní wọn dògùn tì í ẹnìkan fẹ́ wọ jìlbáàbù ní wọn dògùn tì í kí ló fà wọn fẹ́ kó ní ayé wọn fẹ́ kí tiẹ̀ ó dáa. ọlọ́mọ ayélujára lákùnrin lẹ́rìí náà àmẹ́nu kọ́ọ̀lù àmẹ́nu tá bá pàdé àwọn olùgbàgbọ́dodo wọn olùgbàgbọ́dodo làwọn wọ́n yìí dà kọ́lọ̀ ila shayatinihim tá bá wá lọ́dọ̀ àwọn èso ẹgbẹ́ wọn kọ́lu inna ma'akum àwọn wà pẹ̀lú yín innama nahnu mustahzi'un a kàn mú àwọn olùgbàgbọ́dodo ṣeré ni ọlọ́bàní Allahu yastahzi'u bihim Allahu bá subhanahu wa ta'ala yóò máa fi àwọn náà ṣàwẹ́wà wọ́n yamudduhum fi tughyanihim fi wọ́n lẹ̀ yóò máa nínú kọtọlọ́hún tí wọ́n ti ń rábàjá ọlọ́gbọ́n máa fi wọ́n lẹ̀ nú ẹ̀ la sọ pé jazaul uqubati al uqubatu ba'daha tí ẹ̀mí yẹn bá ti lè sọ́lọ́run ìyá náà lè yóò fi padà pẹ̀kun ayé òní ádámì kọ́ọ̀lì bí alsinatihim ṣẹ́kù ní ètí wọ́n sọ pé ètí wọ́n sọ yìí ẹnu ni wọ́n fi ń sọ bẹ́ẹ̀ ma laysa fi qulubihim ní tí wọ́n sọ òdínú ẹ̀mí wọn wa dhalika annahum idha ijtama'u bil mu'minin àwọn mùnáfìkì tí wọ́n máa ṣe pé tí wọ́n bá wà papọ̀ láwọn mùmìnì azharu annahum ala tariqatihim wa annahum ma'hum wọ́n máa fi àwọn pé ojú ọ̀nà yìí tẹ̀lé o àwa pa pẹ̀lú yìí o wa idha khalu ila shayatinihim tí wọ́n bá ti wá dọ̀dọ̀ àwọn ṣayatíìnì wọn ayé ru'asauhum wa kubarauhum fi sharri àwọn abẹnugan àwọn adarí wọn nínú aburú qalu inna ma'akum fil haqiqa ọ̀dọ̀ tí ń náà wa innama nahnu mustahzi'una àwa kan fún àwọn mùsùlùmí ṣàwàdà ń fi wọ́n ṣeré ni bí ìdá àrìnà àlàhùn bá a ṣe ń fira wá hàn wọ́n olùgbàdo òdodo ni wọ́n yẹn àna àlẹ́ ẹ̀tọ́ rẹ̀ kọ́ ti ń pa wà lójú ọ̀nà wọn àmú wọn ṣeré ni o fàádà hàlú òmùlbà àtìnà ọlọ́ba ní eléyìí òun náà ní kíni wàhádà hàlú òmùlbà àtìnà wọ́dọ̀ọ̀hìrọ̀ eléyìí ọlọ́run wá expose wọn kọ̀kọ̀ àti gbangba wọn ọlọ́ba ṣàlàyé oníwàlá yẹ kíkọ́ lùmẹ́kọ̀rọ̀ sẹ́yẹ̀ o ìlàbí àhàlì gbogbo ètò ibú náà orí ilé tẹ náà ni ó sì padà sí lọ Allahu ta'ala ọlọ́lọ́ba sọ pé nígbà tó lọ́wọ́ bá ní tán bá pàdé òdodo sọ pé àwọn àgbẹ̀ ọlọ́wọ́ bá gbọ́ tán bá dọ́dọ̀ àwọn tán ara yín ni ojú tán bá fẹ́ kún kálukú fún àwọn ìnáwó sí á ní àkàn ń ṣe àkàn mú àwọn olùgbàgbé òdodo sí wọn ní Allahu yastahzi'u ọlọ́run mú wàyàmúdùhùn في طغيانهم yóò mú wọn láwàdà yóò mú wọn láwẹ́wà wàyàmúdùhùn fi tọ̀gẹ̀yánihìm yóò àmà hùn. wọ́n gbọ́dọ̀ pé allah yastazi bí hada jazaa'un lahum wọ́n ní ilé yóò máa jẹ́ ẹ̀san fún wọn alastizahim bí ibadi tó bí wọ́n fi àwọn olùgbàgbé òdodo wọ́n fi wọ́n ṣe àwẹ́wà faministizahi bihim nínú pé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò mú àwọn kèfèrí yóò mú àwọn mùnáfìkì yóò fi àwọn náà ṣe àwẹ́wà أن زين لهم ما كانوا فيه من الشقاء والأحوال الخبيثة ojú ọ̀nà bó ti wọ́n ń tọ̀ àti ṣíṣe àìdá tí ń bẹ pẹ̀lú wọn ẹ̀ ọlọ́run àṣẹ lọ́sọ̀ fún wọn. hatta dhannu annahum ma'al mu'minin tí wọ́n fi máa rò pé àwọn náà wà pẹ̀lú àwọn mùmìnì lima lam yusallitu Allahu al-mu'minina alayhim tó pé ọlọ́wọ́ bá ò tú àwọn mùmìnì lẹ̀ kán wà lára àwọn táwọn mùmìnì ó ti wa min istihza'ihi bihim yawm al ó ní bákan náà nínú tí ọlọ́run ọba tí ó fi ṣe tí ó fi ṣe awẹ́wà pẹ̀lú wọn lálìkìyàmà anna òyìnbọ̀tí ìmọ̀ àlùmọ̀mìnira nùràn zọ̀hẹ̀rọ̀ ọlọ́run fún wọn ní ìmọ̀lẹ̀ tó hàn wọ́n mọ̀ ìmọ̀lẹ̀ tó hàn náà kẹ́kọ̀ọ́ láwọn mọ̀mìnì fáyidà mẹ́ṣà àlùmọ̀mìnira bìnnú oríhìm táwọn mọ̀mìnì bá ti wá kọjá pẹ̀lú ìmọ̀lẹ̀ yẹn túfìyà nùrù ni mọ̀nàfíkì ní ká ń pa ìmọ̀lẹ̀ àwọn kèfèrí kí wọ́n parẹ́ aya yẹn lọ́ba sọ fún wa nínú suratul hadid ọlọ́ba ní yawma yawma tara al-mu'minin wal-mu'minat al-ayatu allati ba'da dhalik لا يوم يقول المنافقون يوم يقول المنافقون والذي يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره وظاهره من قبله العذاب طبعا يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نكتبس من نوركم طبعا níjọ́ منافق لكم lọ́kùnrin àti ثم tí wọ́n mọ̀ انظرونا ẹ dúró dè awa ẹ retí àwa náà wa ẹ má jà wálẹ̀ naktabisu min nurikum ẹ jẹ́ káwa náà ó gba ìmọ́lẹ̀ ẹ jẹ́ ká mú nínú ìmọ́lẹ̀ yín tábà wọn wa salaf alkiyama subhanahu wa ta'ala yóò sọ òkùnkùn kan sọ àwọn òdodo wa tan fún wa. látara àmọ́lẹ̀ yẹn àwọn olùgbàdo òdodo wa máa lọ pẹ̀lú ìmọ́lẹ̀ yẹn àwọn táwọn ajẹ́ mọ̀nàfíkóòn táwọn ajẹ́ alágàndàǹgebè láyé wọn a máa sọ fún àwọn mọ̀mọ́ lọ́kùnrin àti lóbìnrin pé nzorona ẹ̀rí tiwa ẹsẹ̀ yín yá pọ̀ ńlẹ̀ nàkítẹ́bí sùn nínú rẹ̀ kùn ẹ jẹ́ káwa náà já àǹfààní ẹ ká mú díẹ̀ nínú ìmọ́lẹ̀ yín ọlọ́ba subhanahu wa ta'ala ó ní àwọn mọ̀mọ́ máa sọ fún wa pé ẹ̀rẹ̀jẹ̀ o wàrọ̀ akùn wọn a máa sọ fún àwọn pé ẹ̀rẹ̀jẹ̀ faltamisu nura ẹ padà lọ sẹ́yìn ìmọ́lẹ̀ mi ń bẹ lẹ́yìn tẹ́ ẹ rí wọ́n ti ń tẹ̀lé àwọn olùgbàgbé òdodo lọ inú ìmọ́lẹ̀ yẹn ibẹ̀ làwọn olùgbàgbé òdodo bá lọ́nà àjẹ́nà àwọn mọ̀nàfikún tó gbé ara wọn ni wọ́n ń pe àwọn ara wọn ni wọ́n ń pera wọn láyé àná wa ni ìmọ́lẹ̀ yẹn nǹkan kan náà jọ ni wá ẹ̀dùn ẹ̀jẹ̀ ká jọ lò táwọn mọ̀nìyàn bá ti wá ń lọ àtàwọn mọ̀nìyàn lọ́kùnrin àti lóbìnrin kọ́lọ́kọ́ mọ́sá àkàwọn mọ́ wọn wọn a máa sọ àwọn múnafi pé èrìjẹ o wàrọ̀ akùnfàlítẹ́mi sọnù rọ ẹ padà sẹ́yìn ẹ lọ́wọ́ àmọ́lẹ̀ nígbà tí wọ́n á padà sẹ́yìn kí lọ́lọ́ bá sọ fàdúrìbà bẹ́yìn náà bí súùrìn ọlọ́ni tí wọ́n bá ti wá ń padà báwọn múnafi kí bá ṣe kọ ẹ̀yìn báyìí táwọn fẹ́ lọ mú ìmọ́lẹ̀ táwọn náà mú bọ̀ láti tẹ̀lé àwọn ọmọ mi ní bẹ́yìn náà bí súùrìn ọlọ́wà bàtínú òfin ìrọ̀hìmà nínú fẹ́ǹsì yẹn ìkẹ́ni mẹ́mbẹ́ wàdọ́ ìròhù mìnkíba ìlú àdá ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìyọlọ́wọ́n bá ní mẹ́mbẹ́ àwọn afáàní tún yẹn léyìí ó ní pé inú fẹ́ǹsì yẹn ìbẹ̀lẹ̀ àlùjẹ́nà táwọn olùgbàdo òdodo máa wà tá a bá ti mọ fẹ́ǹsì yẹn àwọn mùnàfíkì ọmọ jásínà ẹ rí i pé Allahu yastazi bihim ṣé ẹ̀yin mọ́lọ́wọ́n ọba ṣeré láyé ni ó dáa wọ́n sọ pé bí ẹ ṣe mọ́lọ́wọ́n ṣeré tasfaw lẹ́dọ̀ pé òǹdòrò náà naqtabis min nurikum ìyẹn ṣe déédéé ìgbà táwọn náà ń sọ pé àwọn nígbàgbọ́ amanna billah wa bil yawmil akhir ọ̀dà kò sí wàhálà. so ẹgbẹ́ wọn tan ọlọ́wọ́n bá yukhadi'una Allaha walladhina amanu wa ma yakhda'una illa anfusahum ọlọ́ni wọn tẹ́ni kankan àforí ara wọn ẹ̀tàn yẹn wọn dídọ̀gbìn ẹ̀yìn tán bá kọ báyìí wọ́n kàn máa fẹ́ǹsì ni àwọn àlùjáná wà nù kẹ àwọn wà nùnà kọ́lọ́n kó láwa ń bẹ̀. eléyìí sẹ́fù sọ pé eléyìí pé ọlọ́ọ̀bà subhanahu wa mínísítì zayi bíi yawm al-qiyama nínú pọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala yóò fún wọn ṣe àwẹ̀wẹ̀ lálẹ́ kìyàmà annahu yọtihim maa almu'minin nura zahira ẹrẹpá yàrá ti tu yóò fún wọn ní ìmọ̀lẹ̀ kan hàn pẹ̀lú àwọn mùmìnì fayida masha almu'minuna bi táwọn yìí bá ti wá ń lọ pẹ̀lú mọ́lẹ̀ wọn tó fi àníwòrò mọ̀nàfíkìn wọ́n padà pa ìmọ́lẹ̀ àwọn mọ̀nàfíkì wàbákọ̀ fi dhulumati ba'da nur mutahayyirin wọ́n wà á wà nínú òkùnkùn lẹ́yìn ìgbà tán ti tán ti fojú rí ìmọ́lẹ̀ àṣé àwọn náà rí kẹ́ ọlọ́run ọba ni wọ́n fojú rí ètè mọ̀ níbàá gẹ́gẹ́ pé ní láyé wọ́n kàn ń fojú islam ni wọ́n fi ẹ̀mí wọn wọ́n fi ṣe ọlọ́run bá wọn lò pẹ̀lú bẹ́ẹ̀ ó ní wàbákọ̀ fi dọ́lùmí wọ́n wá sẹ́kù nínú òkun báàdà náà lẹ́yìn ìmọ̀lẹ̀ tí wọ́n ti rí mọ́tà hayirin lẹ́ni tí ó máa parìdà tí ò ní mọ tí yóò da àlámọ̀rí sí fama àdọ́mọlẹ́yà àsìbàdà tọ́mà ó ní ah irú àdánwò wo ni àlìyà àsìbàdà tọ́mà ìjà kan kírè tí èèyàn já sófo lẹ́yìn ìgbà tí ti ń fọkàn sí nǹkan kírè tí ó já fún lẹ́yìn ìgbà tí ti ṣe kíni tí èèyàn fọkàn sí nǹkan kọ̀tà sí ẹni tó wà lóde tó ti wá ń wo ẹran fi ń sáàbù pé ah olóde náà náwó sí i nígbà tí ọbẹ̀ òfin kan wọ́n ní ah wọ́n ní ẹran ti tán o wọ́n bá ní tọ̀ kánsá bu pẹ̀lú omi ọbẹ̀ nígbà tí wọ́n ah, kódà kò tiẹ̀ tún sówó edu kò sí ẹ̀kan lẹ́mọ̀ ṣé ráìsì tó wá kù kò sí ráìsì náà ó ní ma ábẹ̀mọ̀ ni yá bàdà tọ́mà eléyìí kọ́lọ̀ subhanahu wa ta'ala kò ṣe àrùfùwà ọ̀nà yunaduna ma ànàmẹ́kùn máàkùn kọ́ọ̀lù balẹ̀ wàlàkínẹ̀kùn fàtàkùn ànfúsàkùn wọ́tàrọ̀ bẹ́stùn wàtàbìtùn nínú àyà mi ọlọ́wà ní àwọn mọ̀nẹ́fìkì wọ́n máa pe àwọn olùdájọ́ òdòdó ń jẹ́ gbẹ̀ndẹ̀ kìyàmà pé alẹ́ mọ̀nẹ́kùn máàkùn tí bá jọ wà papọ̀ láyé ni kọ́ọ̀lù balẹ̀ à àwọn olùdájọ́ òdodo ni a kò sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wàlàkínàkùn àjọ wà papọ̀ ń tutọ́ wàlàkínàkùn fatantum ànfọ̀sàkùn ṣùgbọ́n ẹ̀yin padà kóra yín sínú fìtínà ẹ kàn sí ẹ kàn jọ pé àjọ ń ṣe ni àjọṣe wátàrọ̀ bẹ́sítùm wọ̀rọ̀ tàbítùm bákan náà òun náà ni pé ẹ̀dùn sórí ìyàpọ̀ ọlọ́run ọba ẹ sì ń dẹ́wùtì ọ̀rọ̀ ọlọ́run àlàáyà òní kọ́ọ̀lù ta'ala wa yamudduhum ó ní túmọ̀ ẹni pé yaziduhum ọlọ́ọ̀bá ó máa lé wọn kún fi tughyanihim yani fujuruhum wa kufrihim ìyapọ̀ ọlọ́run àti kẹfìrí sọlọ́run ìyá àmàhùn hairun tí wọ́n ti ń parí dàrídà mọ́tàrọ̀ dídùn tí wọ́n ti ń ṣe èméjì wa adha min istihza'i Allahi ta'ala bihim nínú pọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fi àwọn ṣe àwàdà ìyẹn qala Allahu ta'ala kashifan an haqiqati awalihim ṣẹ́wọ́n ni ọlọ́ọ̀bá ó wá ṣàlàyé fún wa lẹ́ni tó ń sọ pàápàá ipò àwọn mọ̀nàfíkì pé ulaika alladhina ishtaraw ad-dalalati ishtaraw ad-dalalata bil-huda ọlọ́ba ní àwọn èèyàn wọ̀nyí ishtaraw ad-dalalata bil-huda àwọn ni wọ́n ti fi ọ̀nà mà wọ́n ti fi pààrọ̀ àánú wọ́n dá àánú wọ́n wá fi ọ̀nà mà lẹ̀ wọ́n fi ọ̀nà mà wọ́n fi jìrọ̀ fún àánú fama rabihat tijaratuhum ọlọ́ba ní irú òwò tí wọ́n ṣe yìí kò sérè ń bẹ́ẹ̀ wa ma kanu muhtadin nítorí jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n sínú ẹni ìmọ̀nà nínú ẹni tó ti sọnù ni wọ́n sheikh ni ulaik ay almunafiqun almawsufun bitilka sifat àwọn munafiki tó lọ́n fi ròyìn ròyìn alladhina ishtaraw ad-dalalata bilhuda àwọn làwọn tí wọ́n fi ọ̀nà mọ̀ tí wọ́n fi pààrọ̀ òdodo àìrọ́gọ̀bù fi dọ̀lẹ́ ẹlẹ́ ìtumọ̀ ní pé wọ́n rìn kàn ibi tẹ́mi wọ́n fà sí òun náà níbi ìṣìnà rọ́gọ̀bẹ̀tẹ̀ mùsítẹ́rì fi sílẹ̀ á gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ra nǹkan alẹ́ ti mi rọ̀gọ̀bẹ̀tì fi hàn tọ́gbẹ́ nínú etí ó máa ń fà mọ́ lẹ́mìí òun náà ni yabzulu fi al-amwal ẹni tó fẹ́ ra nǹkan owó ńlá yóò kò lè lórí wàhádà min asanil onífa innahu ja'ala ad-dalalata allati hiya gayatu sharri ìsìnà tó yẹ kó náà ní ọ̀gá aburú ọlọ́bọ̀ wa pè kàn sílà ó dàbí nta fẹ́ ta nta nta ta ń ra wa ja'ala al-huda ọlọ́bọ̀ fi ìmọ̀nà ó wá fi ṣe kíni o ó wá fi ṣe alladhi huwa gayatu as-salah tó pé òun náà ní èyí tó dáa jù nínú pé èèyàn ṣoríire bimanzila ti saman ọlọ́run wa fi ṣe owó ọlọ́run wa fi gbé sípò owó ìṣìnà òun lọ́jà ìmọ̀nà òun lówó onífàbàdàlù alihuda rọgọbàtà ànihu abdulal mìíràn fàbàdàlù alihuda rọgọbàtà ànihu fìdọ̀lẹ́lẹ̀ rọgọbàtà fìhà ìmọ̀nà tọ́lọ́n ti fún wọn tí ṣe owó tí bẹ lọ́dọ̀ wọn wọn wá jùlọ wọn wá na wọ́n na nígbà tí wọ́n na ọjà tán wá lọ kó yẹn lórí wájú ọjà nù ó tàn sí làákàyè tọ́lọ́run fún wọn ojú tọ́lọ́run fún wọn tó yẹ ká fi ọkàn fún wọn tó yẹ ká eléyìí dúkìá tí wọ́n ní láyé dúkìá yìí wọ́n á na gbogbo ẹ̀ lójú ọ̀nà ti jẹ́ àárọ̀ tó ọlọ́ba ní ní tí wọ́n lórí wọn ò tọ́kàn bínú ọlọ́run bá subhanahu wa ta'ala ni ó ní fàbí ìsàtìjàrà ó ní ajẹ́ pé a sí ọ̀rọ̀ òwò tí wọ́n ṣe wà á dìhì sọfkọ́tuhum fàbí ìsàtì sọfkọ́ ó ní ọjà táwọn ń tà nìyẹn ní wọ́n fún wọn ra nìyẹn ẹ̀rí pé nǹkan búni fún wọn ra ó ní fàyídà kánà wàyídà kánà màmbàdàlà dìínàrún fí mùkọ̀bílẹ̀ ti dẹ̀rẹ̀ amìn xọ́ọ̀sìrọ̀ wọ́n ní tó bá jẹ́ pé ẹni tó pa tọ́rọ́ tó wá da mímú tó bá jẹ́ pé olùsí la bá pè é fàkẹ́yìfà tábà tí o rásìpè yẹn ní ọ̀pá tọ́rọ́ da mímú ó sọ tìǹú abẹ́ẹ̀kọ́ torí táwọn ẹgbẹ́ màá bá dàlà dìnyàrún fíì fi mọ̀kọ́bẹ̀lẹ̀ ti dẹ́rẹ́ àmọ́kọ́sọ̀rọ̀ tó bá gbé ọ̀pá tọrọ dání nù tó bá pẹ́ tó sòfò ni fàkẹ́yìfà mẹ́ńbẹ́dẹ̀lẹ̀ jẹ́wò hàrọ̀ wà á bó wà lẹ́yìn tó fi gold silver gbogbo nǹkan mèremère ayé tó fi kalẹ̀ tó wà lọ gba dírámù kan wọn ni fàkẹ́yì fàmìbàdàn ẹlẹ́húdà bó tàbá wà gbọ́ yìí bó wà lẹ́yìn tó fi ọ̀nà mọ̀ kalẹ̀ fi muqabalati dalala tó wà lọ gba àyìnmánu tó wà gba ọ̀nàmù ó ní wàhtẹ́rù ṣàkọ́ ala sa'ada tó wà faramọ́ orí ibú jórí rẹ lọ ó ní wàrọ́gọba fi sáfìlì òmùwọ̀n tẹ́gbẹ́ ní tó wu òun òun náà ní tó burú jù tí ò dáa jù nínú àlámọ̀rí wàtárọ̀ka àlìyà ètò gàdú nínú àlámọ̀rí tó dáa jù tó wá fi kalẹ̀ fàmárọ̀bì àtijọ́ àrọ́tú irú ẹni báyìí owó rẹ̀ owó rẹ̀ olóró lórí balikọ́sẹ̀ra fi ya áàdàmù khasaara kódà ó ṣòfò ju ti ṣòfò lọ ilẹ̀ ó túmọ̀ sí gbogbo wàhálà táwọn mọ̀nàfíkì ń ṣe gbogbo dààmú tí wọ́n ń ṣe wọ́n padà dẹni òfò wọ́n padà dẹni ìbínú ọlọ́run subhanahu wa ta'ala ní abẹ́lọ́run kọ́lọ́n kó mọ́ ṣáà làwọn níbi ìwà mọ̀náfíkì kó ṣàánú àkó fún wa ní àgbọ́yọ̀ rẹ̀ aqulu ma tasma'una astaghfirullah li wa lakum assalamu alaykum wa rahmatulahi wa barakatuh.